والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله في الحديث السادس والثمانين وتسعمائة وعن عمر بن أبي سلمة قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك متفق عليه وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم أتي بقصعة من ثريد فقال خذوا من جوانبها ولا تقولوا من وسط من وسطها فإن البركة تنزل في وسطها رواه الأربعة وهذا لفظ النساء وسنده صحيح وعن أبي هريرة رضي الله عنه قال ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط كان إذا اشتهى شيء أكله وإن كرهه تركه وحديثي أنا ولا بي الوليمة oúnjẹ àkùjẹ tí wọ́n ṣe tásìkò àwọn èèyàn láti wá jẹ tó mú wa nípa bá ti ṣe máa jẹun àti ọ̀nà tó yẹ ká máa dìgbà ohun tó yẹ ká ṣe àti ohun tí a ó jìnà sí níbi jíjẹ mímu wa. حديث لقطي ولا تدع عمر ابن أبي سلمة رضي الله عنه ń fún wa nírò nípa nǹkan tó ti ṣẹlẹ̀ sóun níwájú anabi sallallahu alaihi wasallam nígbà tó ń wà ní kékeré nítorí wá gbọ́n nígbà kékeré ọ̀sọ̀ kò fi jẹun wọn á jẹ níṣẹ́ ẹ̀yìn ìgbà tó dàgbà àǹfààní rẹ̀ kò wá ma lórí rẹ̀ nìkan ọ̀kàrí gbogbo àlòmọ́ ọlọ́nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún un pé ya gulam ìrìn ọmọdé kékeré sẹ́mìlá máa dárúkọ Allah ṣáájú kó tó jẹun dárúkọ Allah ọkùnrin bìyẹn mí ni ọwọ́ tún rẹ ní kó o sì fi máa jẹun wọ́n kó lómi máa yẹlé oúnjẹ tó sì wà ní déédéé ọ̀gángan wájú ọ̀dọ̀ rẹ̀ ní kọ́ máa jẹ muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim àwọn ni wọ́n gbé jáde. umar ibn abi salama ó gbọ́rọ̀ yìí ní kékeré ọjẹ́ lẹ́yìn ìgbà tí ó dàgbà bẹ́ẹ̀ náà ni àríwáyà wọ́n ní kò sí ń tọ́ burú kéèyàn gbọ́ àdé ní ìgbà tó wà ní kékeré kó wá jíṣẹ́ yẹn lẹ́yìn ìgbà tó bá ti kọ́ dàgbà lópin ìtọ́ bá ti kó gbọ́ dáadáa ó sì wá jẹ dáadáa a sì máa pẹ́rù rẹ̀ ṣẹlẹ̀ púpọ̀ sápá kan nínú àwọn sàhábà wọn ìjọ pé wọn kékeré lójú ayé ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n tó ṣe pé ntí wọn gbọ́ tó sojú wọn nítaná bíi wí wọn fi ti gbọ́ wọn jẹ níṣẹ́ gẹ́lẹ́ bí wọn ti ṣe gbọ́ láì ṣàfikún láì ṣàdínkù irú rẹ̀ náà ṣẹlẹ̀ púpọ̀ fi Abdullahi bin Abbas radiyallahu anhuma bí Abdullahi bin Zubayr radiyallahu anhuma àtàwọn mímu náà sọhábà ẹ̀yà jẹ́ ọmọ kéékèèké lójú ayé anabi sallallahu alayhi wa sallam tó bẹ́ẹ̀ náà ni Umar ibn Abi Salama anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń kọ́ àwọn ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bó ti sọ máa ń kọ́ àgbàlagbà lẹ́kọ̀ọ́ àtọmọdé àtàgbà gbogbo àná sáǹfààní lára anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọmọ wa níta bá fi kọ́ wọn ni sára kọ́ wọn tí wọ́n lákàtì wọ́n ní àkàtì tí wọ́n pọ̀ wọ́n sì jẹ́ ọmọ tó ṣe pé wọn ò ní jẹ́ péré àwàdà ìbátìkọjá ni wọ́n fi síwájú wọ́n á jẹ́ pé kamilẹ̀ bá fi kọ́ wọn lẹ́wọ̀n òun náà ni wọ́n bá dìde fàmkátà láti jẹ́ pé ẹ̀kọ́ tí ó wúlò tí ó sọ àwọn ọmọdé tó dáa lójú ọ̀la wọn náà la máa fi kọ́ àwọn ọmọ wa kìí sì kọ́ kúkọ kìí sì gbọ́ kúgbọ́ kìí sì wò kúwò èèyàn máa fi tọ́ ọmọ tó máa fi tọ́ àwọn ẹ̀kọ́ tó dáa tó wúlò tí ṣe ní láǹfààní tí ṣe sẹ́kù pẹ̀lú ẹni títí láéláé ọ̀nà ẹnìkan tó yẹ ká máa fi kọ́ àwọn ọmọ wa ọlọ́nàbí wa sallallahu alaihi wasallam ọ̀sọ̀ fún pé yá gulam ìrẹ́ ọ̀dọ́ǹdè ìrẹ́ ọmọdé kékeré yìí tẹ̀kọ́ mbẹ́mẹ́ náà tẹ́ bá fẹ́ báyọ̀ sọ ẹ lè pé pẹ̀lú kọ́ọ̀rẹ̀ ẹ sì lè pé pẹ̀lú ìròyìn bó ti ṣe wà bó ti ṣe rí lásìkò tẹ̀ ń bá sọ̀rọ̀ nítorí pé ọmọ táwọn ẹbí bá sọ̀rọ̀ sọmọ kékeré ni nídìí lárúbáwá náà sọ pé yá kú lẹ́mu yá kú lẹ́mu sọ̀rọ̀ àwọn jẹ́ mọ̀nàdá mufrad mọ̀nàdá mufrad so ìjọba pé yá rọ́jòló ẹni tí bẹ́ẹ̀ wájú yín lẹ́nu bá sọ̀rọ̀ yẹn. ìwọ ọmọdé kéré sẹ́mìlà eléyìí àṣẹ ni a àṣẹ tó bá wá wọn máa gbé sórí ọ̀ràn yẹn máa dárúkọ Allah eléyìí ni ọ̀rọ̀ tápá kan nínú àwọn ọ̀dùnmá sọ ètò pàṣẹ ni pa kò sì tó mú kó jíjọ́ àjẹpẹ́ká dárúkọ Allah. sáájú ká tó jẹun ọ̀ràn yẹn ni bí ìgbà tí wàá bẹ̀rẹ̀ sí ní jẹun tí ọ̀gá kọ ọlọ́ ìpèsè rẹ wà fún un náà ní kò sọ pé bísímìláhi awwalahu wa akhirahu tó kádàrúkọ ọlọ́ akọ́kàn nínú àwọn olùmọ̀ sọ pé kì í sọ̀rọ̀ yẹn mustahab ọ̀ni níta fẹ́ mi àti pé. ààrẹ nìkan kan nínú àwọn olùmọ̀tò sọ pé kada ká dárúkọ lọ tó o bá fẹ́ ni àbá gbòǹ sókè apá kan nínú àwọn olùmọ̀ni ètò dáa wọn náà nìkan gbòǹ sókè nígbà tá a máa ń dárúkọ Allah nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹun nítorí ká lè fún náà kẹ́ni tó gbàgbé náà lè bá wí kọ́mọ́jẹ́ pé a máa wí sínú kọ́mọ́jẹ́ pé a máa wí sínú káwé lẹ́yìn tó gbọ́n sókè bísímìlá sẹ́mìlá ó ti tó wọ́n sọ pé yẹn tẹ̀ láti tó wá nínú àdébè kéèyàn kan sọ pé bísímìlá ẹ̀ bùkátà sọ pé Ar-Rahman.

tàbí bá wọn sọ. Umar ibn Abi Salama lọ́rọ́ bá kọ̀ bá lómi ìwé ẹni tó bá wí bẹ́ẹ̀ yọ mẹ́rin wa ẹni tó bá wí bẹ́ẹ̀ yọ mẹ́rin wa. ebi ní pami ìlọ́fà ni mo fi rọ́ọ̀ṣì oúnjẹ yẹn láì dárúkọ Allah ó ti sa ìdá ó ti sẹ̀. bẹ́ẹ̀ náà ni kò sí ìyàtọ̀ láàrin ẹni tí ń jẹun àti ẹni tí ń mu nǹkan. àtẹ̀ntì ń jẹun nke ń mú mi ìbí ń tọ́jú nínú téèyàn máa mu tí mímu rẹ̀ sí wọ̀ wọ́n dárúkọ Allah ọ̀ràn yẹn ti ní ká dárúkọ rẹ̀ a dárúkọ rẹ̀ ṣáájú kó tó di pa àbẹ̀rẹ̀ sí ní jẹ́. kan àbí méjì á ti fa kan àbí ìgbà náà láti sọ àmà ṣe bísímìlà rárá ṣáájú kó tó di pé òfin kankan òfin bọ́nú ẹnu rẹ pé tó ṣe kíni bísímìlà tó tó bá jẹ́ pé oúnjẹ tó ń jẹ yẹn oúnjẹ kan ní tíra pé tó bá jẹ kankan ó tún mú mi wọ́n sì máa mú ní mímú ni. Mímú ni kìí ṣe kí wọ́n máa bù lókèlè kìí ṣe kí wọ́n máa bù níṣẹ́bí bí ẹni tí ń jọ̀gẹ̀dẹ̀ ó ti jọ̀gẹ̀dẹ̀ kántá ó mú mi ọ̀fẹ́ bò sọ́ọ̀sì bísíǹláì mi àbí ọmú sàn ó ti mú kátó tó fẹ́ mú mi sọ́ọ̀sì bísíǹláì àbí bísíǹláì alákọ̀ọ́kọ́ ti tó torí ìjókòó kan iná lọ fẹ́ fi jẹ gbogbo ọ̀gẹ̀dẹ̀ yìí ìjókòó kan ló fẹ́ fi mú gbogbo ọsàn yìí ìjókòó kan ló fẹ́ fi jẹ gbogbo máńgò yìí inshàlá tó bá ti bísí láyọ̀ kan tuntun bísímilá ó sì máa jẹ máńgò rẹ lọ ó dàbí ẹni tí ó pẹ̀yìn mẹ́ta mẹ́rin márùn-ún sílẹ̀ kó n fẹ́ jẹ ní òbí kátà ọmọ ti bísímilá pẹ̀lú ẹ̀yìn kọ̀ọ̀kan tẹ̀síkẹ́ sọ́dà kọ́ máa jẹ ayé méjì lójúmọ́ eléyìí wọn máa wá jẹ. tọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó gbé òkèlè kalẹ̀ tí pẹ̀lú òkèlè kọ̀ọ̀kan lánàá tó bísímìlá bísímìlá bísímìlá kò rí bá bísímìlá ẹ̀yọ̀kan tá a bá ti ṣe ó ti tó. ṣé tá a bá gbé oúnjẹ àtomi kalẹ̀ agbọ́ pé bísímìlá ìjọba ti ṣe fún jẹun ti tó nígbà tó bá ti fẹ́ mu mi náà ti ṣe bísímìlá ìtòmí lọ́tọ̀ torí pé oúnjẹ àtomi yíṣe pé omi lásán la fẹ́ mu tí ọ̀wọ́ ní oúnjẹ tá à ń jẹ fún lọ́tọ̀ rárá tóró fi ṣeré àṣọ pé àtẹ́àbẹ̀ tẹ́àbẹ̀ òfin mi ti sọ pé àtẹ́àbẹ̀ ó náà yóò rọ́dù bí xọ́pù ní tí bá ń tẹ̀lé nǹkan ìdájọ́ ti ń tẹ̀lé náà jẹ fẹ́ràn pé nínú oúnjẹ ńlá ti fẹ́ mu ni kò bá ti omi lọ kọ́kọ́ fẹ́ mu omi tó mu náà lọ jọ oúnjẹ sí bisimilahi kan tó bá ti ṣe tuntun kò bùkátà pé bisimilahi ọ̀tọ̀ fóúnjẹ ọ̀tọ̀ fómi tọ́ ẹlẹ́mìnì sẹ́mìlá dárúkọ Allah wọ́n kó lùdì ẹ̀mí ni ọwọ́ ọ̀tún rẹ̀ nìkan máa fi jẹun. ìgbà tí wọ́n bọ́ ọmọdé kékeré yìí gbogbo aná lọ bá wò kò sí yàtọ̀ ìgbà tó ti jẹ́ pé mùsùlùmí ni wọ́n bá wò gbogbo ẹni tó náà bá jẹ́ mùsùlùmí má jẹun láì jẹ́ pọ́ sí kínní ọ̀dàrúkọ Allah. bàbá àjọ ń jẹ aláta bàbá àmọ́ jẹ aláta wọlọ́mà èyí tó máa jókòó jẹ èyí tó lè máa dà sẹ́nu nínú mọ́tò níbi tó ti dúró ó ṣe kí ni ọ̀dàrúkọ àwà wọn wá ní wọ́pọ́l bí ẹ̀mí ni ọwọ́ ọ̀tún rẹ̀ ní kọ́ máa fi jẹun ọlọ́lọ́dọ́ ńlọ́dọ́ sí ṣùgbọ́n lọ́wọ́ bá fọ́tún lápàlẹ́ lórí òsì ẹ̀rí pé nísìnyí àwọn olórí ilé wọ́n máa ń pè wọ́n ní ọ̀sáàbọ̀lì yẹmí àmọ́ àwọn olórí ibú wọ́n máa ń pè ní ọ̀sáàbù ọ̀ṣẹ́àn kọ́lọ́ máa ṣe wá lọ́kàn nù wa. tọ́ oníkálukú nínú wa òfin ọlọ́run tó dá lórí pé gbogbo jábá fẹ́ ṣe tí ò bá ti ní ṣe pẹ̀lú ẹ̀gbin àbídọ̀ apá ọ̀tún ni ká máa tì ọ̀tún ọ̀tún ni ká máa tì torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé a rí i pé ńgbà tá máa ṣe àwọn sẹ́tàǹsì kò bá jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìjọsìn àbótiẹ̀ ó ní ṣe pẹ̀lú àṣà ẹ̀ríkọ́ ọ̀tún ọ̀tún náà ní sẹ̀rí àdúrà máa ti síwájú bẹ́ẹ̀ni sálù aláàánú ọ̀tún lẹ́kọ̀ọ́kọ́ máa fọ̀ bí ẹni tó ṣe pé ń wẹ̀ wẹ̀ jánábà ìwẹ̀ ayò ẹ̀ríkí ọ̀tún ọ̀tún òun náà ní sẹ̀rí à ní ó sọ pé kẹ́kọ̀ọ́kọ́ máa mójútó kó tó wá kọ́ sí eléyìí tó tọ́ka sí pé ajá ike gẹ́gẹ́ bí hadith yẹn la wa Aisha radiyallahu anha tóní kan an-nabiyyu sallallahu alayhi wa sallam yu'jibuhu at-tayammunu fi kulli shay anabi sallallahu alayhi wa sallam ọfẹràn kọmọ lọ apọtù nínú gbogbo njọba yìí wọn ni fi tarajjulihi fi fi fi tahurihi. وترجله وتنعله وفي أموره كلها بيا مراني سن بيا إرولي لفيان بيا بتا لفيوان gbogbo nǹkan tí ọba sá sí ọtún ọtún ló máa ń tẹ̀síwájú lókùn ìgbà tí ọba ti jẹ́gi wípé ọ̀rẹ́ tábà tí èsì jẹ́dọ̀ síbi tí ọ̀rẹ́ fẹ́ fọ́n kan àwọn eléyìí la lè máa fọwọ́ sí láàmú àfẹsẹ̀ àfẹ́fẹ́ wọlé gbọ̀nsẹ̀ ẹsẹ̀ òsì lẹ́tì síwájú yàtọ̀ sẹ́ni tó fẹ́ wọ mọ́tíláṣí ẹsẹ̀ ọ̀tún ni ó ti síwájú yàtọ̀ sẹ́ni tó fẹ́ jáde ní mọ́tíláṣí ẹsẹ̀ òsì ni ọgbà wájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni fẹ́ wọṣọ ọwọ́ ọ̀tún náà kọ́ wọ̀ ẹni fẹ́ bọ́ṣọ ọwọ́ òsì náà kọ́ yọ kó náà sọ ẹsẹ̀ òsì náà kọ́ yọ kúrò nínú ṣòkòtò kó tó kún ẹsẹ̀ ọ̀tún yàtọ̀ sí tó bá fẹ́ wọ̀ ẹsẹ̀ ọ̀tún náà kọ́kọ́ máa wọ̀ tó gbogbo eléyìí bẹ́ẹ̀ nú àwọn ẹ̀kọ́ eléyìí tá a lè bọ̀ lọ́wọ́ àdùsọ́lá tó fi kọ́ wa ọwọ́ ọ̀tún rẹ ní kọ́ máa ti dán má fọwọ́ sí jẹun eléyìí lẹ̀kọ́ ẹ̀sìn tán ọ̀ràn yẹn sì ní kọjá pọ́wọ́ ọ̀tún náà fi jẹun torí wọ́n bó àṣẹni àṣẹni kó o sì máa jẹun ní túláàsì pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ gbogbo onílàkà iná láyé àwọn náà ní ọmọ ìpè ọ̀bọ̀ àti àpọ́nlé ọbẹ̀ fún ọwọ́ ọ̀tún ilé ìtọ́lọ́ wọn bá ṣe fún ọwọ́ ọ̀tún kódà tó a tó ká ṣiṣẹ́ ni oníkálukú mọ̀ pé ọwọ́ ọ̀tún fún àwọn èèyàn tó pọ̀ jù láyé ó máa ó máa ó máa ó máa ó máa ń dá sánsán ó sì máa ń wà nípò tó ṣiṣẹ́ pọ̀ ju ọwọ́ sí lọ torí ẹ̀ iná ni wọ́n máa sọ yìí pé kọ́dà owó sí lágbájá tó mójútó sẹ́ ó tún lágbára ju ọwọ́ ọ̀tún ọ̀lẹ tí ò tí ò kọjú mẹ́sẹ̀ lọ torí pé ọwọ́ ọ̀tún òun máa ń lágbára ni. àtúrọ̀mọ̀tò wa kí ẹ fọwọ́ ọ̀tún yín jẹun òun náà ní tẹ́sí láàmù tó fi kọ́ wa tó sì jẹ́ pé gbogbo ń tọ́ bá takò kò ní túmọ̀ sí pọ̀ gbọ́n yóò máa túmọ̀ sí pọ̀ gbọ́ọ̀ wọ́n máa túmọ̀ sí kò ti fẹ̀kọ́ ẹ̀sìn islam sílẹ̀ ẹ̀kọ́ àwọn ọ̀tẹ́ islam ló kú tó ń tẹ̀lé torípé ṣetán ló máa fọwọ́ sí jẹun títún máa fọwọ́ sí mumi ṣùgbọ́n ìwọ mùsùlùmí ọwọ́ ọ̀tún máa fi jẹun ọwọ́ ọ̀tún náà lọ́ọ́ máa fi mumi ọ̀pọ̀ ọba àdọ̀tí ọbẹ̀ ọba yìí ipò ọba yìí gbogbo eléyìí ń ta lè fọnu ní àmọ́ àgbọ̀dọ̀ fọwọ́ sí àgbọ̀dọ̀ fi jẹun a sì gbọ́dọ̀ fi gbómi lọ sẹ́nu a gbọ́dọ̀ fi jẹun a gbọ́dọ̀ fi gbómi lọ sẹ́nu torí ṣèpáàlì ló máa ń ṣe ẹ̀ tí wọ́n fọwọ́ sí jẹun tí máa fọwọ́ sí mú mi a sì máa dájú sátá wípé ńgbà tí èèyàn bá ti jẹ́ pọ́wọ́ sí ní bá fi jẹun ọwọ́ sí ní bá fi mú mi ó súnmọ́ gidigidi kọ́jọ́ pé wàtà ṣèpáàlì lẹ́jọ́ jẹun wọ́n máa sọ pé jẹun jẹun òye o òye o wọ́n lọ ti ṣe fẹ́ yó wọ́n àti ọ̀tọ́ lọ iná ìjọ ń jẹun papọ̀ báwo ló ti fẹ́ yó sọ́ọ̀mù àkókò síbi bíi tiẹ́ ti lè gùn tó ni tí ó gùn tó síbi àṣetán torí ẹ̀ kákíyèsí o kó lè bèèrè ní ọwọ́ ọ̀tún rẹ̀ nípa ọmọ àti jẹun nígbà tí ìjọ ń pè lọ́la ti dorí kodò tó yí padà tó dàgọ̀ màá náà làwọn èèyàn kúkú àwọn wò pé ọ̀làjú ni ká máa fọ́ òsì ká máa fi jẹun ọ̀làjú ni ká máa fọwọ́ sí ká máa fi mú mi ọ̀làjú ni ká fọwọ́ ọ̀tún jẹun ká fọwọ́ sí mú mi a'udhu billahi minash shaitani rajim tá ń lọ́làjú òfò abúlásán tá ń pè lọ́làjú torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n máa ń pè lọ́gbọ́n àwọn ti sọ àmì ẹni tí kálukú wọn mọ̀ ságọ̀ làwọn fi ń sọgbọ́n bó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ru wọn náà ní wọn wọn à à ń bọ̀sibọ́sí pé nìkan pàkíyèsí rẹ̀ torí ẹ̀ gbogbo ẹni tẹ́ bá sì ti rí tí bá máa fọwọ́ sí ti gbóúnjẹ lọ sẹ́nu ẹ má wùlẹ̀ ṣèwádìí rẹ̀ pé ó dájú bí àdá títí ọwọ́ ọ̀tún rẹ̀ ni wọ́n máa fi tábà tó bá yàtọ̀ ẹni tí bá ti máa fọwọ́ sí ti gbóúnjẹ lọ sẹ́nu ajẹ́pẹ́ ń tọ́ dájú ni pé ọwọ́ ọ̀tún ni wọ́n máa fi ṣe ni wọ́n máa fi tábà ọwọ́ ọ̀tún ni wọ́n máa fi fọkùn ọ̀bùn burúkú torí gbogbo èèyàn náà ọpọlọ rẹ ọba àdórí kodò iná wọn mọ ìpè kọ yẹ kápọwọ tá à ń fi gbóúnjẹ lọ sẹnu iná la máa fi tábà torí ẹ ló ti pé kọ yẹ kó o ṣe èméjì pé gbogbo ẹni tí bá ti ń fọwọ́ sí jẹun ọwọ́ tó ní ọmọ tábà ọ̀làjú náà á dàbí rọ́lá ẹ̀kọ́ lọ́wọ́ kọ́ mọ̀ wá ẹ̀rí ni à ń fọwọ́ sí jẹun lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ kò túmọ̀ lórí pé bóyá ọwọ́ òsì tó fẹ́ jẹun yìí báyìí ó ní ṣe pẹ̀lú bíi búrẹ́dì ó ní ṣe pẹ̀lú bíi àgbàdo ó ní ṣe pẹ̀lú bíi àwọn nǹkan tó ṣe pé kọ̀ lọ títí alẹ́ lómi ó ti kọ́ ó sì bọ́ ní àmàlà wọ́n àlè ọwọ́ òsì ló fi kọ́ àmàlà tó tún máa yí mọ́bẹ̀ tó máa sọ sẹ́nu pé á ah, irú wèrè wọn ní báyìí ó lájú rárá ni bóòlù ti gbọ́ báyìí ọkọ̀ jùgbà tilẹ̀ ti máa lọ a sì ti wọ ìṣá ìbáyìí. ní yóò túmọ̀ sí pọ̀ ọ̀làjú rárá lẹ́yìn náà wọ́n já kíyèsí o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti dàrú mọ́ wọn lọ́wọ́ ẹ lọ gbé àṣà àwọn òyìnbó kan wá ẹ wá máa lò ó ìwé ìgbàgbé pé mùsùlùmí ni wọ òyìnbó kéènì ó dàbí àwọn sàábì ànábì òyìnbó kéènì ọ̀dà tó pọ̀lọpọ̀ ọmọ òyìnbó wọn ò rí wọn rí ẹ̀ka ń wo òyìnbó ẹ̀ ń ronú ọlọ́ọ̀kan ta ló yọ ọ̀gùn tó òyìnbó kọfẹ́ sí kọfẹ́ sí wà báyìí pẹ́ẹ́kọ́ òyìnbó tó wáyé pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀sọ́ bá yanu ò ní lè súnmọ́ torí yóò ti mu sìgá tí yóò ti fọ́ inú ẹ̀ yóò ti mu títí tí yóò ti ba gbogbo fún ọ̀jẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú wọn ṣé náà ló súnmọ́ òyìnbó wò òyìnbó tó wáyé pé tó bá lọ fẹ́ wẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ní wọn ewé dáadáa ṣebí wọn ní ìtàn òfin kàǹkà wọn fi gbó àtọ́sẹ́ àbí ẹ̀kọ́ tó ti bó tutù ṣe mú tó so òyìnbó ọ̀kẹ́lẹ́ lọ mú kíní kàǹkà fùtùfùtù yẹn kọ́ máa fi rárá kó mú ṣàǹkó fi pa orí náà wà nìkan sẹ́yìn bó lọ́wọ́ á di nǹkan àwòkọ́ṣe fún ta ni ọlọ́mọdé àwọn sọ̀hábà làwọn bàbá tiwa táwọn àwòkọ́ṣe yìí léde eléyìí báyìí òyìnbó ń fọwọ́ sí jẹun ń fọwọ́ sí mọ́mi eléyìí ló ṣe déédéé pẹ̀lú àgọ́ tiẹ̀ tí ń gbé ká torí tí wọn bá jẹ́ mùsùlùmí náà yọ gọ̀ ni kọ́ ọ máa gbé irú àgọ́ tiẹ̀ kọ́ ọ máa gbé ká ọkàn àbùkù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé alẹ́ làyé jẹ́hẹ́rẹ́ àhàdùn àlẹ́yìnà fẹ́lẹ́ jẹ́hẹ́lẹ̀ fún kọjá lè ìlú ìlà ẹnìkan ọgbọ́dọ̀ hu àgọ́ sí wa o. káwọn ọmọ wa hùwà àgọ tó ti tàwọn lọ sí ọkàn kò ní débẹ̀ ẹnìkan ọmọ mi ní sọ́ra kàwé kan àjàjà ó dé yunifásitì yọkàn máa búlọ́ọ̀dì fúlù gbogbo èèyàn yòókù ó lè fún gbóúnjẹ kalẹ̀ wọn kọ́ amọ́wọ́ fi pamọ́ máa mọ́wọ́ sí máa fi fa eh, dádì gbádùn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ dádì náà sọ̀rọ̀ lẹ́yìn náà lọ pé wọn àwọn ti ń wọn kọ́ ẹni tí ń kọ́ ọ náà gbádùn àbí wọ́n lọ fẹ́ gọ̀ bí ẹ máa ń ṣiṣẹ́ gọ̀ kò sóògùn àgọ̀ torí náà ti lọ sọ́sìtì nígbà tí gbogbo èèyàn tó wọ́n náà wá sọ ọ́ débẹ̀ ọwọ́ akàn kí ló ṣe àgọ̀ ń dàbí làwọn abẹ́rẹ́ kan wà sí wọn máa gún aspirin ní àbíkẹ́ sẹ́wọ̀n pé etí mẹ́díkà dọ́kítọ̀ náà sọ pé ẹjẹ àdìkọ dájú kó rí yín pé àwọn ní kò lè dá ìdáwọ́ ọ̀hún yòtọ́pọ̀ bóbi hi ìlàlhàmà àkọ́tù àyẹ màmí yóò dá wí ha wọn ní gbogbo àárín olóògùn tá a máa lò afábọ̀ àgọ̀ olóògùn bí yẹn bá lọ́wọ́ tọ́jú àgọ̀ yóò dá lágara torí rẹ̀ ẹ jẹ́ kí gbogbo akájọ gbà pé gbogbo ẹni tí wọ́n ti ń fọwọ́ sí jẹun kọ́ àgọ̀ ni ẹtí fọwọ́ sí mu ni àgbọ̀nì ọ̀gbọ́n rárá kọlọ̀ ń jẹ́ àgbọ̀n torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni ká sọ pé ẹ because owó tá a ti jẹ ẹyẹ náà ti dọ̀tí tẹ́fẹ́ wá fi ọwọ́ ọ̀tútà tó ti di kọ́ọ̀pù ọ̀dọ̀tí àfọ̀ ẹ ṣé àlè support ká àbí òye àti àrò àgbè ká wa support ká máa gbé kí ni wọ́n gẹ́gẹ́ bí aká àlọ́ wọn tún ní kó fi gbé kí ni kó kó kó wọ́n máa kọ́ wa kó support support báwo support program so ọwọ́ ọ̀tún rẹ náà ó fọwọ́ sí pamọ́ ọwọ́ ọ̀tún rẹ náà ló fi gbé kọ́ bọ́bá dọ̀tí àpò ó tún máa gba aládá kó n ṣe tọ́ da torí ọwọ́ ọ̀tún wa la máa lò á gbọ́dọ̀ lo ọwọ́ òsì wa tí ẹ̀jẹ̀ kọ́wọ́ òsì náà ṣe nǹkan kan ní tí ó sì ọ̀pọ̀ tába fẹ́ fan kún kíláàsì fan àkàrà wọn fẹ́ tábà náà ọwọ́ òsì ni. ṣé kọ́lọ́ mẹ́jẹ kankan sọ̀wọ́ ọ̀tún wa ibi tẹ́ bá ti rí sí ẹnìkan bá ti ń tó bá ti ń tábà tẹ́ nǹkan ti sọ̀wọ́ sí rẹ̀ àwọn ẹ̀rọ lọ́nkàn wà bẹ́ẹ̀ tó pọ̀ náà ní siri. kan wà lọ́wọ́ sí ìdá kọ́kọ́ yẹn ti rọ àbíkọ́ sẹ́kọ́ àwọn ọmọ kárí má kò lè fi nǹkan kan tó wà lóṣù mà. ẹ wá rí i pé ọwọ́ ọ̀tún yẹn yọ wà in place of ọwọ́ òsì níbi àti ṣe gbogbo nǹkan eléyìí ọ̀tọ̀ torí kò síbà sí lọ́ba wá ọwọ́ òsì mi replace ti ma. àmọ́ni ti alhamdulillah nǹkan kan sọ ọkùn rẹ nǹkan kan sọ ọwọ́ òsì rẹ kí wọ́n á lọ́fẹ́ mọ́ ọ láti wá máa fi ọwọ́ ọ̀tún ṣiṣẹ́ ọwọ́ òsì wọ́n máa fọ ọwọ́ òsì ṣiṣẹ́ ọwọ́ ọ̀tún. ẹ̀rín láti sọ́kọ́ lásán kọtọrọ pé bẹ́ẹ̀ máa ti ń fi ọwọ́ sí jẹun ṣètọ́nì máa ń wà so yóò máa gbìyànjú láti rí i pé gbàtẹ́yìn mọ́wọ́ lọ bí oúnjẹ yóò jọ̀wọ́ yín yóò máa jẹ yín lóúnjẹ ó lè ta ló fún láǹfààní àti jalè ìwọ ni tó ń fọwọ́ sí jẹun tóró ti pé ṣètọ́nì yẹn automatically pé wàá jẹun ọwọ́ ọ̀tún la máa jẹun ẹ fi kọ́ àwọn ọmọ yín o lẹ́yìn náà. èèyàn gbọdọ èèyàn gbọ́dọ̀ ṣègbéraga láti lati ọ̀tún màtálà bí sallallahu alaihi wasallam tí nìkan pọwọ ni kó lò ọwọ́ tún kó lò ọwọ tún ni kó lò ní lò lò ni Ọlọ́run níjẹ ò lè lò wọn ni tó fi kúkọ ọwọ́ ọ̀tún yẹn lò kí torí àwọn aṣọ yìí pé ajẹ́ pé ká máa lo ọwọ́ òsì níbi àti jẹun ká máa lò ó láti fi mú mi kì í máa ṣẹ̀ṣẹ̀ kékeré kabiratun minal kaba'ir nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni torí inú mú kálẹ̀bù sallallahu alaihi wasallam ṣépè fẹ́ni tó tako lílọ́wọ́ ọ̀tún ó túmọ̀ sí pé lílo ọwọ́ òsì níbi tá a gbọ́dọ̀ lo ọwọ́ ọ̀tún kọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ọlọ́run sàwọn eléyìí jẹ́ táwọn mùsùlùmí o mùsùlùmí náà máa fọwọ́ sí jẹun tá a máa báwí òun náà máa fọwọ́ sí gbé kọ́ọ̀pù lọ sẹ́nu tá a máa ti káì tó wá sí káfìrí káfìrí fọwọ́ sí jẹun káfìrí fọwọ́ sí mọ́mi káfìrí fọwọ́ ọ̀tún tábà sẹ́ẹ̀bà wí wọ́n bí lẹ́nu sẹ́ẹ̀bà wí ọ̀gbọ́n ni ọwọ́ ọ̀tún là ń jẹun ọwọ́ sì là fi sábà kẹ́yìn ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n ti ti pẹ́ dilẹ̀ torí eléyìí kéékèèké àrùn lè léyìn táwọn lágbàá ti dání mọ́lẹ̀ kọ́ kéékèèké ò borí ẹ̀yìn kìí ṣe lè lọ́kọ́kọ́ kàn fún un kàn fún ni pé di mùsùlùmí ná torí pé sẹ́yìn bá ti mùsùlùmí mùsùlùmí ìfọwọ́ sí ṣèké ni ìfọwọ́ sí jẹun mùsùlùmí sì fọwọ́ tún tábà lè jẹba tẹ́lẹ̀ fẹ́ sọ wá bọ̀ pé ẹ wàá bá ní bá àwọn ọ̀rẹ́ wa yìí sọ̀rọ̀ owó tí wọ́n fẹ́ fi jẹun àwọn aláwọ̀ ta lọ́rẹ́ yẹn náà wọ́n á ní pólíkáàpù wọ́n á dọ̀ọ́káàsì wọ́n á ti pè sàgbódọ́yà dákúbárẹ́ mo tẹ̀ ṣe bọ́rọ̀ gidi lọ́fẹ́ kí n sọ torí pé gbogbo àwọn ẹlẹ́yìn kò sáyè tí wọ́n lè gbọ́rọ̀ sí lára wọn kò sáyè tí wọ́n lè gbọ́rọ̀ sí lára torí pé tí ó jẹ́ káyè yẹn wà ó náà ní Islam wọn tẹ̀lé pàtàkì kákèsì bí ẹni tí ọlọ́run ẹlẹ́dàá ti gbà ike mùsùlùmí lọ́kùnrin lè fẹ́ bàkàtà àbíyàtú lóbìnrin ẹ̀dùn wá fẹ́ grace ọ̀fẹ́ Juliana ọ̀fẹ́ Juliana wọn fọwọ́ sí jamala Juliana fọwọ́ sí ó fi ń gbómi lọ sẹ́nu fẹ́ náà ọkọ ìyàwó fẹ́ bá mu fẹ́ẹ̀ni sọ pé ànábì sọ̀rọ̀ bá àdìsọ́ là ń sọ pé ṣètọ́ni lọ́ máa fọwọ́ òsì jẹun ló tún máa fi ọwọ́ òsì ṣe kíni mọ̀ mí. ṣé ọ̀rọ̀ yẹn ráyè kọ̀ ráyè nítorí ọkọ sọ pé ah what grace what Juliana ah báwo lọ́ba ti dá tó tó bá lọ gba ìsìlá ah tóun ti dá tó ah ó kù púpọ̀ ó kù pípọ̀ pèsè pókù díẹ̀ ó kù pípọ̀ kí á lòun ṣe tí òfin ní kù púpọ̀ Islam náà Grace ba gba Islam Juliana ọgbà Islam adúpẹ́ fọlọ́ Juliana and Grace wọn bá tún fọwọ́ sí àá ìsúnmí ìfọwọ́ sí jẹ ẹ sọ́rí bẹ́ẹ̀ ni onílọ́bẹ̀rẹ̀ gbọ́dọ̀ pọ́ yé gbogbo ti tẹ́lẹ̀ yẹn a lè sọ ti dùn ẹ kíyèsí gbogbo nǹkan pẹ̀lú àsìkò rẹ̀ gbogbo nǹkan pẹ̀lú àsìkò bí kí jòlí kọ́ fẹ́ fún ọkọ rẹ̀ ń búrẹ́dì báyìí pé a ah, sílẹ̀ pamọ́ tí ìwà tó fún yín nìkan ni ó tó fún mi àmọ́ pẹ̀lú gbòǹsẹ̀ mú bọ̀ èmi ìtẹni tá a máa fọwọ́ sí fún nìkan. báwa ni ọwọ́ sùn wọn fi fún mùsùlùmí káì ó ti ẹ̀sìn sún yẹn kọ́mọ̀ sún yẹn islam àwọn dáadáadáa tẹ̀ máa ti fi hàn yọ gba islam torí ó rí kó wọn lè wọn lè kó àfi kó wọn di mùsùlùmí ìyá ti kékeré wọn máa tẹnra rẹ jẹ pé ìgbà wọn lọrọ ẹlẹ́dẹ̀ wà lẹkìn tí ẹ dánwò bẹ́ẹ̀ ṣe máa jẹ bẹ́ẹ̀ máa pọn sí là wọn dájú pọ gbádùn ìwọ náà máa pọn dáadáa tẹsí islam olóhùn á di pé káì kọsọ́nà àbáyọ fún àfi kó wọn di mùsùlùmá níta bá jẹ́ olódò ńkọ́ kàkà kí wọ́n rí wọ́n lọ mọ́sálásí yọ padà wọ́ lọ sí sọ́ọ̀tì torí ẹ̀ ọwọ́ ọ̀tún jàmá kí ló gbé alọ́bẹ̀rẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ sì gbéraga sọ́wọ́ kí wọ́n máa sọ pé mi lé ló mi lé ló ń tẹ̀mí ọwọ́ tuntun máa ń la wọ́n ti fi bà mí jẹ́ láti kékeré à èpè. E lánàá ń bẹ fún yàn kan ó mú má lè lu ọwọ́ títí láéláé ọmọ kéékèèké ní ìfẹ́ ẹ̀ríkẹ́ tọ́mọ bá ti ń dàgbà yóò máa wú ọmọ láti lu ọwọ́ sí ọwọ́ sí lọ́fẹ̀ẹ́ fi kọ̀wé ẹ tètè má gbà lọ́wọ́ rẹ̀ sẹ́yìn bá mọ Islam ẹ wọ àwọn ọmọ tó ti dàgbà yẹn ọkàn fẹ́ kọ̀wé kan wá bí lọ́ba mọ́wó ti ká sálọ ó ti kọ́ dọ́rọ́ ọmọ náà tó wọ̀ ní ẹ ó dẹ̀ ti bàbí jẹ́ láti kékeré yọ wá tún ọ̀sẹ̀ ní ìsìn ọ̀yá ọgbọ́dọ̀ tún lọ owó sí mọ́ bó ní tí wàá kọ̀wé ọmọ kọ náà ni ọwọ́ sí náà ibà kọ́ ni. kò dájú kí wọ́n lè fọwọ́ sí gan kọ̀wé kó dùn wò kò ní dùn ká fún sùn pé ọwọ́ sí wọn mà kọ̀wé. kéèyàn ti àtúntò hàn Al-Kùránì kó wá jẹ́ lè tún ní ilé ah yóò ti dùn wò lójú ti ẹ̀yẹ wò bá kí ó ní ìsìnbáṣe máa kọ́ ni ní ìsìn ọlọ́wọ́ sí kọ́ ń dọ̀rọ̀ náà máa bọ̀ ẹ́ ìdàkùn gbogbogbò aha ó túmọ̀ sí pé ẹ má kí táwọn ọmọ yín ọlọ́ọ̀lọ́ mọ bóyá ṣe tán pẹ̀lú ó ti lérí léka o kí tún fa àwọn ọmọ kéékèèké náà lọ ẹ rí i pé kí máa ń ro àwọn ọmọ lọ́rùn kí wọ́n lu ọwọ́ òsì yẹn jọwọ́ ọ̀tún lọ náà ló ṣe jẹ́wọ́ àti bímọ òṣòro fa àti lè tọ́ ma kọ́tọ́ ìní wàhálà ọmọ ìsẹ́yìn àlà ọmọ akọ́ máa tóbi lẹ́nu tó máa dá ń fò rẹ̀. ẹnìkẹ́ ìsìláàmù tún fara mọ́ wọn á fẹ́ yàwó wọn á fẹ́ dánfó ọ̀fẹ́ bímá fẹ́ràn ká bàtẹ́ni jẹ́nu àbàtẹ́ni jẹ́nu máa fi wọ́kù ti bá tiẹ̀ jẹ́ tẹ́lẹ̀ náà ó tún bá tọmọ ọlọ́mọ jẹ́ tó fẹ́ lé torí ẹ̀ ọwọ́ ọ̀tún wa ìjà fi kọ̀ra àwọn nǹkan tí ó ń bùkátà ọwọ́ òsì ní ẹja máa lo ọwọ́ òsì àmọ́ nǹkan tó jẹ́ pọ́wọ́ ọ̀tún lọ́yẹ ká lò sí ká máa lò sí wọ́n sọ àwọn ẹlòmíín nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ibi láti bẹ̀rẹ̀ ayé wọn táwọn èèyàn ti mọ̀ wọ́n títí tí wọ́n fi kú títí tí wọ́n fi kú wọn àti gbé síra wọn rí ibi táwọn ibi ti ní ọ̀tún ni ọ̀tún náà ni ibi tó ti lóṣù ni òsì ni ẹnìkan wà tó yẹ pé ọ̀kan náà olùmọ̀ ẹ̀sìn Islam nígbà tó kú èlò wa tú àṣírí ìjáde pé láti ìgbà tó ń ti máa lò ń ti máa sọ ṣé ń bẹ́ẹ̀ ń kà fún wa sẹ́yìn ń lò torí ẹ̀ ustaz muallim sẹ́jẹ́ pé wáàzì ni ẹ máa ń ṣe wáàzì gbogbo ẹ̀ ní wọ́n máa ń ṣe tọ́ba kan sẹ́yìn ó lò ó ẹ máa sọ pé inna Allaha ghafurur rahim fẹ bọlọ ti fi màlẹka sọ wa tí wọn kọ ọ lẹ àwọn èèyàn kan náà wà tó pé àwọn wọ́n fẹ́ mọ̀ pé sílò tọ́ ni tẹ́ ń sọ yín náà máa lò aláìlò ó ti sọ bàbá yìí for more than thirty years tó fi mà á wípé ibi táwọn ẹgbẹ́ àtọ́pẹ́ sí ọ̀tún ìníkẹ́lù ọ̀tún náà lẹ́rìí sí bàbá yìí ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún náà lẹ́rìí sí bàbá yìí ibi táwọn àtọ́pẹ́ sí òsì kò sí gbèsè ra wọn rí. àwọn náà lára ẹja kíyèsára kò sáǹfààní nínú kéèyàn gbọ́ nípa ẹ̀sìn kó wá jẹ́ kékeré lò kó sáǹfààní ń bẹ̀ yọkàn padà tó lọ di sábà bíi téèyàn fi bá wàhálà pàdé ní lọ́la gbẹ̀ǹdà òkè yá ọwọ́ ọ̀tún wa ni ká máa lò jọ̀mọ́ ìyàwó owó bínú gbogbo kọ́ọ̀pù tí mo rọ́kọ́ fọ́ ẹtú ti dọ̀tí rẹ̀ jẹ́mọ́ ti já ni ọ̀lẹ́ fọwọ́ ti gbé ní mi lè fi gé mùsùlùmí lè ní ní ti mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mùsùlùmí gidi lè ní tó o bá ti mọ̀ pọ́bẹ̀ tí máa ń yí kọ́ wàhálà nìkan láti fọ̀ fi lẹ̀ kí lọ sẹ́ńsẹ̀ máa fọ́ tí ọ mọ̀ sí. so eléyìí pàtàkì ọwọ́ ọ̀tún wa gbogbo ní tábà ti jẹ ọwọ́ ọ̀tún wa ní ká máa fi ṣiṣẹ́ mi. wọ́kùn mi máa yẹlé oúnjẹ tó wà ń dédé ìtòsí iwájú wa ní ká máa jẹ o kọ́dà kó ti pa ànìkan là ń jẹun àti gbábọ̀ oúnjẹ síwájú. ká má máa náwó sí jìnnàjìnnà èyí tó àwọn àjùwà ni ká máa mú díẹ̀díẹ̀ ká máa mú díẹ̀díẹ̀ ká máa mú díẹ̀díẹ̀ má sì gbọ́wọ́ lọ sáàrin má gbọ́wọ́ lọ sí parí tó bá lè gbọ́wọ́ lọ sáàrin ara rẹ̀ ló ṣe ní tuta nítorí pé àárín oúnjẹ yẹn alùbáríkà ọmọ sọ̀kalẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bá ti fi ṣe tọ́ka sí jẹ́pọ̀ alùbáríkà kọ́ rọ̀ síbẹ̀ dáadáa kó tó di pọ́ jẹ́dẹ̀ kó lè bá a rí orí dáadáa láàrin oúnjẹ tó jẹun ṣé oúnjẹ náà lè wọ́n jẹ tí ó di nǹkan mi. tọ́ tẹ́wárí ti parí àbọ̀wọ́rọ́ yóò mọ ajójóbélé ọlọ́bí ó ti lọ ó ti lọ àmì ọ̀kan bí àbúrúkú nù pàápàá jùlọ sẹ́nìkan bá tún kún ọ á musibatu kó a jẹ pé wájú tiẹ̀ lọ́mọ sẹ́mi kó tiẹ̀ ọmọ pé ìwà àdáwò ni wọ́n lọ. àgàgà kó tó jẹ́ kí wọ́n tún máa kó àwọn ẹran sí orí oúnjẹ o wọ́n á jẹ́ pé wọ́n tiẹ̀ yọ máa ọmọ sẹ́ni bá bá ń fi lọ lọ́lẹ̀ ẹjọ́ máa wọ́n pé kí ni ah, ibi tí ẹ̀dọ̀ wà ni bàbá ìjókòó sí èmi sì fẹ́ràn sínú ẹran o àbí òye ọlọ́gbọ́n sọ pé ah, aṣòro bá jẹ ọlọ́kùnrin wọ́n ti mọ̀yà ní bàkáàdì abolóúnjẹ ìfúnlọ́ràn olójú kò mọ́ ọ lọ lórí àwọn ètò àwọn àdùrẹ̀ náà kódà kó sẹ́kẹ́ yẹn lè yẹn dájà ètò àwọn àdùrẹ̀ nǹkan mọ́ ká má gbọ́wọ́ lọ sí jìnnàjìnnà ọ̀dà sandwich là ń jẹ búrẹ́dì ni wọ́n á kó kìíní kan sínú bóòlù sí ẹ ká máa jẹ búrẹ́dì yẹn kò dúró ń dó báyìí ṣé ká máa jẹ báyìí ni àbí ká mú láàrin ewu lẹ́yìn rò ká máa jẹ lóru àbí ká dàbò rẹ̀ ká máa jẹ látàrin ẹmú kan tí wọn kọ́ lálùbáríkà ń sọ kalẹ̀ sí àárín ẹ̀ gbọ́dọ̀ tí ayọ̀ káfẹ́ lòrò òórùn ó tún ní parí pé òórùn bẹ̀rẹ̀ àbó òórùn parí láti bẹ̀rẹ̀ ẹmú kan ẹ̀kọ́ ìlú súnmọ́ fast food táwọn èèyàn máa rà tí wọ́n máa jẹ ẹ̀hẹ́n ìwé láti bẹ̀rẹ̀ ṣé òórùn ti bẹ̀rẹ̀ ni àbí parí ẹ̀ bẹ̀rẹ̀ tí ẹ bá wá ẹ̀yẹ kọ́ gélé ìjọ gẹ́gẹ́ ó ti wá mú ti parí ẹ̀ síbẹ̀ kí lẹ́yìn tí wọ́n sọ pé ah, ọkùnrin yìí no no no no ọmọ oúnjẹ so ake torí Islam ọkọ alẹ kọ kámẹjẹ ni tó ṣe pé á devote gbèsè ayé wa fún jẹ àṣàkóso wà táwọn èèyàn máa ń dá ó fi hàn yìí pé wọ́n gba tó ń jẹ kọjá àbíkí àfọ wọ́n mọ̀ pé ah lórí dájọ́ náà ni ẹlẹ́gbẹ́ ni dájọ́ náà ni dájọ́ là ń wá gbogbo ẹ̀ka ìṣèjọba nítorí dájọ́ náà ni ṣé dájẹ́ dájẹ́ dájọ́ náà ni gbogbo ìgbésí ayé wa wà kàlà ìgbésí ayé tiwa a lè sẹ̀mí láì jẹun wọ́n ní mùsùlùmí àwọn á máa jẹun ni torí kí wọ́n lè bá sẹ̀mí wọ́n fẹ́ àwọn á máa fẹ́ fóúnjẹ fi sọ ìsẹ̀mí wọn ni àwọn ẹni tí èsè mùsùlùmí àwọn ń sẹ̀mí kí wọ́n lè jẹun ni mo rò pé yé wa wọn náà wàá wúra rẹ òní tí wọ́n á máa jẹun láti gbẹ́mìí rónìí àbọ̀ ń sàn kó lè jẹun èwo lẹ́yìn mú bẹ́ẹ̀ o ẹ èèyàn mú kan náà ni sẹ́mi kẹ́lò mi nìsí gbogbo sẹ́mi tí a kò lè jẹun ẹ bá dẹ́kọ̀ ó lè ní mo ti bẹ̀ wọ́n bá ń kú àwọn àti bẹ́ẹ̀ kí ní ká mo ti bẹ̀ wọ́n dàkúnnú ẹ dákun bá ń kú dàkúnnú abẹ́rẹ́ lè gbẹ ẹ bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ mo ti bẹ̀ wọ́n lé kuru áá ẹ gbogbo owó gbogbo jẹjẹ kí ni wọn máa bọ so gbogbo àwọn nǹkan bá òun sáfẹ́ràn ká máa jẹ ká máa jẹ ká máa jẹ tọba tọba sùn ní ìsìn àgọ mẹ́sàn ó tún lè jí làgọ mọ́kànlá kí ló jẹ ebi náà ni láì jẹ pé ní ọ́nsà yóò fi ti máa jẹ jẹ jẹ jẹ jẹ ẹ ti fún ní another two hours eleven sí one yóò tún ti jí jẹ jẹ jẹ jẹ jẹ iná ni mo sún ìbà ṣe ìsẹ́mi wa gbọ́dọ̀ jẹ́ pé à ń sẹ̀mí ká lè jẹun àmọ́ ká máa jẹun ká lè bá a sẹ̀mí ṣé bá mọ̀ tún eléyìí ẹ rí i pé ẹni jẹ́ pé torí pé ẹ fẹ́ jẹun wàá ti ṣèpalẹ̀ mọ́ tó ti pọ̀ jù ṣé bá ti jẹun jẹ díẹ̀ tó lè mú yín mẹ̀ntẹ́ẹ̀nì láìfù yín ẹ̀rì kò tuntun yín. ẹ̀yin ò ní wá jẹ́ pé ẹ máa jẹun tàníyàn tàníyàn ẹ wá gbóúnjẹ kalẹ̀ ẹ sì kún barakata. abadan máa jẹ ń tọ́wọ́ àwọn àjọ ẹ̀ so má sọ̀kanjú à má sọ̀jú kòkòrò torí ẹ̀ ní kan wọ́n fẹjọ́ sún ànábì sallallahu alaihi wa sallam pé à ń jẹun àìyó à ń jẹun ṣùgbọ́n àìyó ànábì sallallahu alaihi wa sọ pé sékèsè pé kálukú máa dóúnjẹ jẹ nù yín wọ́n ànábì ni a máa jẹ papọ̀. ẹ máa jọ jẹ ẹ máa yó náà ni nkí máa yó yẹn téèyàn bá ń jẹun papọ̀ pẹ̀lú àwọn míì kìí sọ lásán àmọ́ yó náà ni nítorí pé ńgbà tí wàá tàwọn míì bá ń jẹun Ànábì sallallahu alaihi wasallam ni oúnjẹ èèyàn kan yóò yó èèyàn méjì oúnjẹ èèyàn méjì yóò yó èèyàn mẹ́ta èèyàn mẹ́ta ó yó èèyàn mẹ́rin èèyàn mẹ́rin ó yó èèyàn márùn nítorí tí ẹ bá ti jọ pọ̀ ń bẹ̀ ojú ọ̀mà tì ọ́ kìí ṣe bó ṣe máa yanu tó bá kó wọn nìkan lọ ń jẹun lọ́ọ́ máa yanu ní torí àwọn kan ya inú rẹ o kìí ṣe bó ṣe máa sùn òkèlè gbangba gbangba lọ́ọ́ máa sùn ní kìí ṣe ṣe bó ṣe máa jẹ okùn ṣòkòtò rẹ pé wọ́n máa rọ síbẹ̀ ìlọ́ọ̀dẹ́ ní ìsìn ó ti wá pé tó bá ti jẹ bí ẹ̀jẹ̀ ń dìde mo ti yó àwọn ọmọ ah, ẹgbẹ́ sí ìgbà náà lọ alhamdulilayi ṣe ọmọ pé ìgbà mi ni lọ alhamdulilayi yẹn ebi sì tún àbẹ̀rẹ̀ ọ̀sà tó bá ọ ti tó bá ọ. torí rẹ̀ orí bẹ́ẹ̀ nu káwọn èèyàn máa jẹun papọ̀ tó bá tiẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ará ilé rẹ̀ ìwọ àtìyàwó rẹ̀ ìwọ àti àwọn ọmọ rẹ̀ ó lè jẹ́ pé ọkọ òun la lájẹ rire ó jẹ ìyàwó la lájẹ ìgbọ́kọ̀ so ẹ límìtì ẹ tẹ máa tún jọ ń jẹun yọ wà límìtì torí pé ẹni tí ó yọ láàrin ẹni méjèèjì yọ kọ sùn yàrá rẹ àti ìyàwó ni wọn fẹ káàtì rí òun tú ìyàwó tó ti tọjọ tí ò ti tó sùn pé a ó ń gbèsè níwọ̀nyí o ọ̀ dá mi ń gbèsè lè tàǹbà bọ̀ yìí next level láti wáyé torí ẹ̀rọ àkùrù very very careful. tó a jẹ kọ́kọ́ rẹ̀ ìyàwó ṣe ń bọ̀ lọ abẹ́ bá yàrá já pẹ̀lú náà ṣe ń jẹ́ yìí. kálukú wọ́n ní balance. torí ẹ̀ orí ń bẹ́ nu kájọ máa kọ́ bọ́ nu abọ́ ká máa jẹun. àwọn ọmọ mi náà abọ́ ń jẹun ni tó bá ti di fáwọn méjì mẹ́ta ní jọ́njọ́ ẹ̀ máa ẹ̀ rí balance ọ̀bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ àwọn èyí tí wọ́n jẹun tó èyí tí oúnjẹ ti tó ti tó ti tó ti fẹ́ mú lẹ́rù ẹ̀rí kan ò ní dá tẹ̀sán á bọ́ọ̀lù ọ̀sẹ̀ ń jẹ́ ọmọ àwọn ti pọ̀ jù. tó ẹni tó bá ti ń bá wí wọ́n máa tètè kóra wọn jà nù àmì wọn abo oúnjẹ fọmọ kan wọ kọ́nà kan lọ ẹbùn fẹlẹ́ òun náà wọ kọ́nà kan lọ yọ parí àdéhùn yóò sọ pé má mi mi yó torí ẹ orin bẹ́ẹ̀ nu pé ẹ̀jẹ̀ àjọ kọ́ ọ̀bọ̀nù àbọ̀ so eléyìí jẹba àwọn àgbọ́dọ̀ jẹ ẹni tí ń jẹun tọkànjúà tọkànjúà ntọ́ wà wájú wa lámà o àgọ́dọ̀ bu ntọ́ wà níwájú ẹlòmíì kọ́dà kó ṣe pé ntọ́ wà wájú ẹlòmíì ni wù wá tó bá ṣe pé wọ́n wá ẹran dà sórí oúnjẹ ntí máa ṣẹlẹ̀ mi ẹ̀rí ẹlòmíì nísìn ẹ̀yin ti jókòó àyè wa kù sí mẹ́ẹ̀ alukó náà torí pé tírè yẹn all round wọn àni àwọn àti kòmí ibi táyé kùsùn wọn máa kó egun lọ́wọ́ lórí oúnjẹ tó wà mẹ́rọ ẹjọ ẹyin ẹsùn ẹsùn kí nǹkan sáré sá. ìbá mi lè wà àmì tó fẹ́ mọ fẹ́ jókòó sẹ́gbẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ bá wà fẹ́ràn. so irú rẹ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ tó bá ti wá jẹ́ pé àti jókòó wọn tó bí tirẹ̀ wá wọn á gbé tirẹ̀ wá ìtọ́lọ̀ kádàrà kọ́ àwọn àjò kálukú kí kálukú gbà fọlọ̀ kí torí rẹ̀ tray ẹ̀ẹ́dì àìkẹ́ ilẹ̀ oní ṣébi ti tray wà ní. ó túmọ̀ sí pé ká mú ojú kòkòrò gbogbo ń tẹ̀lé ayé yìí àníkọ́lọ́ mẹ́jọ jẹ́ ká fi wọ jahanna torí tẹ́lẹ́tì màtúmọ̀ ń tẹ́sí ń pé kára yóò lè lágbára kẹ́ lè fi sin lọ ìwọ̀nba ní gbogbo wa láàárọ̀. eléyìí jẹ́ àdéhùn alákọ̀ọ́kọ́ fún wa lónìí. pé ọ̀ràn yẹn ni ká dárúkọ Allah ká tó jẹun kò sì ju ká sọ pé bisimilahi lọ kí ẹsẹ bisimilahi rahman rahim àṣejù nù àwùyí agbọ̀n sókè tọba ṣeéṣe lọ́nà tó ń jẹ́ pé ẹlòmíì tí wọ́n wà nítòsí ọ̀dọ̀ àwọn náà lè rántí àrántí wí gbogbo gbàtà bá ti rántí àsọkò bísímìláhi awwalahu wa akhirahu. bákan náà anábì sallallahu alaihi wasallam tó fi hàn wá ó ní ọwọ́ ọ̀tún wa ni ká máa lò ọwọ́ ọ̀tún à ah, àpọ́nlé ńlá ni ẹnìkan fẹ́ tajà fún ọ wọ́n fọwọ́ sí fún ọ à ah, téèyàn bá lẹ́kọ̀ọ́ èèyàn nígbà àyàfi kó fi sọ́wọ́ ọ̀tún rẹ̀ kó fi fún yẹn àwọn ènìyàn pa kú pé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti fún yín mo ti fún yín náà wọ́n sọ pé mo ti dá padà mo ti dá padà nù wọ́n sì tún kọ́ wa ká má hùwà bàkáàdù tí ọwọ́ rẹ̀ tí ọmọ wa jó lọ síwájú jó lọ sẹ́yìn nínú abúnjẹ kódà kó sí pé wọn nìkan lọ dájọ ìtọ́ àwọn àjù rẹ̀ nìkan máa jẹ. àdéhùn tẹ́tẹ̀ lólè ìwà látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọlọ́ọ̀lẹ́bí sallallahu alayhi wa sallam ó ti yàgbé ọ̀sà àti mẹ́ntẹ́rì yẹ. wọ́n gbé abọ́ àdéhùn tó kún pẹ̀lú mẹ́ran mẹ́ran wọ́n gbé wá fún anabi sallallahu alayhi wa sallam omi ẹran wọ́n tún wá ẹran sínú wọ́n gbé ọfà nàbì sallallahu alaihi wasallam wọ́n sọ pé oúnjẹ tó wù ànábì jù ní omi ẹran tí wọ́n wàá wá ẹran náà sínú tọ́ wọ́n gbé ọfà nàbì sallallahu alaihi wasallam àmọ́ ìbí dájú gbé wá fún àwọn èèyàn wà ń ànábì wa sọ pé ṣé mo ní kí ẹ wá bá mi bì gẹ́gẹ́ bí àwọn ahọ́n ṣe máa ṣe ẹ̀rí tí wọ́n máa ń pè pé oúnjẹ ti délé o tí ká máa gbé bọ̀ ọ̀kan jọ wa o àlejò ń bẹ́ẹ̀ bí o so <laughs> ṣé àlejò ti bẹ́ẹ̀ bí òun ṣe sùyàbù abẹ́nu ti ẹ̀kọ́ oúnjẹ so yẹn ni pé ọ̀rọ̀ lọ bára ọ̀sọ́pọ̀ ń bọ̀ wá jẹun lè nù fa lẹ́bi ọ̀pọ̀lọpọ̀ pírísìpù àwọn ahọ́n wọ́n á tún gbóúnjẹ kalẹ̀ àlejò náà wò pé ah, mo ti dán ní ìsìn láti aago mẹ́jọ àárọ̀ ni aago mẹ́rin ní lọ lù yí báyìí wọ́n ti gbóúnjẹ wá sásìkò tó yọ ní ẹ̀sùn jẹ mọ́ mábẹ́ sọmábẹ́ ọ̀ sọmábẹ́ ọ̀ tó àkókò máa tó fàtẹ́ fi gbé wá wájú àlejò oní ẹ̀sìn wá sí wá sí tán ṣé ẹ̀ní máa lọ lé báyìí ah, mo ní kí n wo dágbé wá nù abọ́ ẹ gbé kí ni wọ́n. subhanallah a ahun ìwà ahun ọ̀dà. إن البخيل وإن أفاد غنى لترى عليه مخايل الفقر wọ́n ní ahun kódà kó ti kọ́ lọ́n bùn lówó lówó ẹ ní yé máa rámí òṣì lára rẹ̀ náà ahun oní ọ̀wọ̀ tọ̀tọ̀ dà pé kí lọ́sọ̀dọ̀.

àdéhùn yìí ni kẹ́tì bẹ̀rẹ̀ sí ní jẹ́ ẹ gbọ́dọ̀ mọ́wọ́ lọ sáàrin àárín àwọ̀ ètò etí ni kẹ́tì bẹ̀rẹ̀ sí ní jẹ́ ẹ̀dùn báwo ló ṣe rọrùn gan tí èèyàn jẹ́ aṣíwájú tó sì fẹ́ kó àwọn èèyàn jọ tó sì fẹ́ jíṣẹ́ kan tọ́lọ̀ ń fi ràn fáwọn èèyàn yìí tó sì jẹ́ pé ìdùnnú rẹ ni kí wọ́n tẹ̀ lóò kí wọ́n máa ṣe tó ń bá ní kí wọ́n ṣe kí wọ́n sì jìnnà sí tó ń bá ní kí wọ́n máa ṣe àmọ́ kó wá jẹ́ pàhùn ni sẹ́rù kó lè ṣe sí wàláì kò lè ṣe sí kò lè ṣe sí torí ẹ̀ ló jẹ́ kí wọ́n sọ pé káyọ̀nà nàbí sallallahu alayhi wa sallam ajwada an-nas bí tó láwọ́ jù nínú gbogbo èèyàn ẹnìkan láwọ́ tó salawatu rabbi wa salamuhu alayhi ẹ̀yin ọmọ pé ọba ẹmọye èèyàn ṣe ni wọ́n gba islam nítorí lílawọ́ tí ànábì lawọ́ wọn ò bá bára wa ànábì o wọn ò sì sọra wọn dá láì níṣẹ́ pẹpẹ bára wọn máa bá ká o so ṣùgbọ́n èèyàn tí màá mọ̀ pé lágbájá ipò ẹni tó pé tí mo bá ràn lọ́wọ́ yóò dùn máa ní ńlọ́wà lágbájá yóò ní àmọ́ ó kóra rẹ̀ ń dànù kò sọ́ra rẹ̀ ló ń bára gbogbo ru àwọn ìtẹ́ bá ràn wọ́n lọ́wọ́ ń tọ́ da ni títẹ́ bá ní mission dandan ẹ jẹ́ nítọ́ lawọ́ tẹ́ ẹ bá ní mission ẹ lè yá hùn torí pé àwọn èèyàn kan bẹ wọn fi ṣèkà èyí ṣe pé báyìí ni wọ́n ń ṣèkà wọ́n wá pé wọ́n fẹ́ kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn náà ipò wà náà nìyẹn bọ ó sì ti lóúnjẹ dákun wọn náà fọwọ́ já jẹun kó wọn wá ti ẹnu rẹ̀ jáde pé à ẹ ṣeun èmi náà ti jẹun à ẹ ṣeun oúnjẹ òwú mi jẹ ní ìsìn eléyìí ọ̀tọ̀ sòtá bá jẹ ẹni tó ní nǹkan kan tí ó tà fáwọn èèyàn tí sì káwọn èèyàn máa ṣe pẹ̀lú òun àgbọ́dọ̀ já wọn. gbóúnjẹ dé anẹ́sọ̀lọ́lá àṣọlá ni ẹ máa jẹ ẹ máa jẹ ètè tí ni ẹ ti máa jẹ. wàlá àtẹ̀kùlù mi ni wọ́n fi hà ẹ gbọ́dọ̀ mọ́ wọn yín dàrin rẹ̀ o ẹ gbọ́dọ̀ mọ́ wọn yín dàrin rẹ̀ torí káwọn sàhábà yẹn àwọn sí wa àwọn bọ́ọ̀bù anijẹ́ ajẹ́ ni ká má jẹ ìwọ ni wọ́n fẹ́ fún alóúnjẹ jẹ ó tún máa bá wò fún. níta nàbí sì ń sọ ó yí ànábì ó yí àwọn sàhábà nítorí pé sì làwọn kọ́ ẹ máa jẹ àmì ẹ má mọ ọdọ àárín àdéhùn fẹnà alùbárakẹtẹ tẹnzilo fi wọ́pẹ́ ha fi wọ́pẹ́ ha torí pé alùbárakà ń sọ kalẹ̀ káàárín àdéhùn. táwọn àjẹwọ́n á dá tààrin rẹ̀ sí ànídásí àwọn ńgbà tí ábà fi jẹun jáàrin náà tí ọjọ́ kan la jẹ káyìn ajẹ́ pé gbogbo orí tọ́lọ̀ bá ní kó sọ̀kalẹ̀ sínú jẹun á ló nípìn bẹ́ẹ̀ yàtọ̀ sí kọjá inú bá ti ṣe bẹ̀rẹ̀ àìbẹ̀rẹ̀ náà láti kó gbogbo orí tọ́lọ̀ tọ́lọ̀ bá kó ti sọ̀kalẹ̀ láti kó jẹ iyokù tọ́ba bá náà lọ́ba. eléyìí túmọ̀ sí pé gbogbo oúnjẹ tá à ń bá ń jẹ ká fi ìkọ́gbọ́n gbogbo oúnjẹ tá à ń bá ń jẹ àwa nìkan ni àwa méjì ni àjù bẹ́ẹ̀ lọ ni ká máa jẹ́ létetí èyí tó wà nítòsí wa náà máa jẹ àti jẹ́ débi tí sàánì kò sí ní tó burú ká tún yí ibòmíì sọ́dọ̀ wa gbàtọ́ ikú àwa nìkan ni a tún jẹ dáàni gbogbo ètò tí ò tàn ẹ tún yí ibi tó kù ẹ tún jẹ dáàni tó bá wá kú gbogbo àánú ẹ wá tẹsẹ̀ dojú kọ àánú lọ́nà tó fi jẹ́ pé gbogbo àlùbáríkà tí wọ́n bá sọ̀kalẹ̀ ńbẹ̀ ńkọ́ ẹ̀ nípìn bẹ̀ àlùbáríkà yẹn ó sì sọ̀kalẹ̀ dáadáa kó tó di pé jẹ́ ibi tá àlùbáríkà ń sọ̀kalẹ̀ sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní ráìsì àtẹwá ní ráìsì àti spáàgì mu so ẹ wá máa ń separate lára ráìsì from time to time wọ́n tún bá yín wá dodo sí African level afa wọn a máa separate ẹ a máa rò pọ̀ lẹ́nu wa a máa rò pọ̀ lẹ́nu wa bóòlù eléyìí ṣé ó nídìí kẹ́ máa rò pọ̀ gbogbogbò àmọ́ bí ṣó nídìí torí kí wọ́n lálùbáríkà máa ń sọ̀kalẹ̀ sáàyàn tó bá ní before kẹtù bẹ̀rẹ̀ sí ní jẹ ẹrù ẹrù round and ẹ má tún wá rò lọ́nà tí ó tún fi dàrú ma ẹ ti rò gbogbo ntó wà nínú abọ́ yẹn ó ti mixi papọ̀ mọ́ra wọn kì í ti kọ́ pọ́ǹbì kan ju ibì kan lọ mọ́ tẹ́bá tí wàá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ wá àpláì ntí súnà sọ yẹn pé tẹ́tí ìníkẹ́sì máa jẹ àárín yẹn ẹjọ́ jẹ́ kùnà kàn torí pé kí ni sọ̀kalẹ̀ sí alùbáríkà òkèlè ni láfíríkà kùnà tó máa bu òkèlè sínú abọ́ tí wọ́n bu ọbẹ̀ lu wọ́n tún wá bu omi ọbẹ̀ sí i. orí ọbẹ, omi ọbẹ ti wá wà láàrin bóòlù ẹsẹsẹ ẹ kọ́kọ́ pọ̀ níbẹ̀rẹ̀ tí ó fi sakuléètì lọ́nà tó fi jẹ́ pé ẹ̀mí láti tún máa máwọ́ lọ sílẹ̀ tí ó fi débẹ̀ tí fi jẹ́ pé àlùbáríkà tó pọ̀ yóò ṣe kí ni lọ síbẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin ó bu ẹ ti sọ pé má sáàrì kó burú náà round eléyìí jẹba torí kíni torí kó alùbáríkà ń sọ̀kalẹ̀ rẹ̀ àwa gbàgbọ́ o fẹ̀rẹ̀ ni agbàgbọ́ kó bá nàbì ṣe wí náà agbàgbọ́ kó bá ṣe wí ni kéde kó sáà máa tán ara jẹ sáà tó bá wọ̀rọ̀ alùbáríkà kan ti wá kó ah, bá ara alùbáríkà ó sì rọrí bú sáà nàbì sọ wọ́n láì ló ti sọ náà torí ẹ̀ àwa fẹ́ rú orí tó wà mẹ́ ẹ̀já tẹ̀lé sílẹ̀ láti sọ pé ẹ̀sìn kéde kíkà ṣe sọ láti lásán lẹ́sìn islam ẹ̀sìn islam kárí gbogbo nǹkan náà gbèsè ayé wa. èèyàn dàkún tẹ́ ẹ bá máa bì kan nínú ìlànà táwọn èèyàn ń tẹ̀lé láyé yìí tẹ́ ẹ ti lè rírò àwọn àlàyé yìí ẹ mú wá kẹ́ ẹ gbẹ̀bù. tí wọ́n máa kọ́ bóyá ló ti máa jẹun pé kí ni kí ló kí ló bá ti lóyún sí. yàní islam kò sí ìtì ọkọ wa ẹ̀yà àfi kéèyàn gbọ́ kọ́ má tẹ̀lé ẹni tí ó sì tẹ̀lé òní wàhálà bá níbi tó tẹ̀lé lóyìn Abu Hurairah radiyallahu anhu ló gbà wá wọn kọ́ alẹ́ kọ́ ńlá mbẹ́ onímọ̀ ààbẹ̀ rasulullah sallallahu alaihi wasallam kò bu ẹnu àtẹnudúnjẹ kan rí ńlá lọ́pọ̀lọpọ̀ gbà ó jẹ kó wọ ẹyin jẹ látọjú ẹ ìyàwó yín ó àmàlà láàrọ̀ ẹ jẹ ó tún ro àmàlà lọ́sùn ẹ tún jẹ ẹni pé ẹ wo kí ló tún ṣe ó tún dàmàlà ẹ̀rọ káwọn èèyàn míì àwọn ọ̀ká kún pé àmàlà náà sáàdì sá lẹ́yìn bá ní. àmàlà kí ló tún lọ wọ́n lámàlà àwọn ọ̀dọ́ wa àwọn òbí lẹ́ alẹ́ bíi ìbẹ̀nu àti ẹlòmíràn ẹ gbọ́dọ̀ bóúnjẹ jẹ sẹ́wọ̀n kí ìdẹ̀rọ̀ lọ́yọ̀ ìdẹ̀rọ ọlọ́ọ̀ni ẹ má bàjẹ́ à ebi olóúnjẹ oríṣi mi lè ni wọ́n dúdú ọpá má là rádaràdì ẹlòmíì ò ní nǹkan kan lè gàrí lásán wà lálòmíì ò ní lè so mọ wàá fẹ́ bàjẹ́ torí pé ọlọ́run tó fún ọ ó lè gbà ọ tọ́padà wá jẹni tó ṣe pé ọ̀wá ní ní ọ̀nà kan tó tún lè gbà dédìé lùbọ́mọláyé ẹ̀ tọmọ akọ ńgbà kan mo fẹ́ ló kọ́ ni má wùlẹ̀ fẹ́ ló kọ́ ẹ má ba oúnjẹ kankan jẹ́ ẹ má bẹnu àtẹ́ lóúnjẹ ànábì kì í bẹnu àtẹ́ lóúnjẹ torí dẹ̀rọ ọlọ́ọ̀ni tó bá wù jẹ kí ni ànábì ó ṣe wọ́n ní ìdọ̀ṣẹ́ ṣe é ṣe tó ń jẹ bá wù jẹ yọ jẹ wọ́n ń kéré hẹ́hù tẹ́rọ̀kà tí o bá sì wù jẹ yóò filẹ̀ àmọ́ pé wọ́n wàá bàjẹ́ kó tó filẹ̀ àbí ìsinmi. kí ló dé ẹ̀yọ fùfú ni ah, alhamdulilah kò wù mí jẹ èsì pé fùfú bá o mi bá jiyàn kí n jiyàn fùfú bá o ìyẹn àwọn ẹlẹ́wọ̀n. Ah, wọ́n lọ sọ jẹ́ ìyẹn àwọn ẹlẹ́wọ̀n sọmọ kó tó bá ti sọ báwọn àwọn ewu ọlọ́ọ̀tà àwọn máa ń jẹ ó ti fi ìkórìíra oúnjẹ sí wọn lọ́kàn láìláì kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ lọ́ọ̀nì so káma máa ba oúnjẹ jẹ pẹ̀lẹ́nu wa tó bá láìkẹ̀ jẹ tó bá láìkẹ̀ sílẹ̀ ọ̀sẹ̀ lọ. ìgbà tí wọ́n ń jẹ oríṣi ẹran kan wọ́n ń pè ní àwọn ó máa ń dàbí agilinti láàyè tó ó dàbí kákéjì àwọn láńkọ̀kọ̀ yẹn àmọ́ yóò tóbi ká ó máa ń sábà pọ̀ nínú àwọn sahara wọ́n máa lé wọn náà máa sáré bó ti tóbi wọ́n máa sáré wọ́n máa sáré wọ́n lé mú ó yà sọ́mà sọ́mà dọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n wọ́ ni wọ́n fi gbà mú tí wọ́n máa ń dù wọ́n sè wọ́n jẹ tó bá sè wọ́n dàbí ẹran ẹja bẹ́ẹ̀ ni ó sì rí àwọn lábá wọ́n gba tiẹ̀ gbàjẹ́ ni wọ́n pè ní bọ́p mọ̀sánà bíi dé Madina sallallahu alaihi wasallam ẹ̀rọ kí ẹ bá lálejò ẹ fẹ́ ṣe irú oúnjẹ tí yín tẹ́ ń wò pé the best of our food ẹ fẹ́ ṣe fún un ó lè apírísíétì dídé tó dé sáàrin yín wọ́n á ṣe irú rẹ̀ wá wọ́n á gbé wá wọ́n á ní alábi náà wá jẹ́ alábi wá jẹ́ kálukú náwó wọ́n mú wọn jẹ wọ́n mú wọn jẹ ànábì sáwò ẹ jẹ ni ànábì náà ẹ máa jẹ ilé sẹ́yìn dẹ́ni wọ́n ń bẹ́ẹ̀ lù wá dàtí kékeré ta ni ìjẹkùtù ńgbà tí ìta láǹgbà fálàǹgbá ni wọ́n ń jẹ àbí láǹkọ̀kọ̀ àbádárí pọ́n mọ́tà ìsara China tó di coronavirus sọ̀rọ̀ kọ́ ń kìlọ̀ fún àwọn wọ́n gbọ́rọ̀ ní ká máa jọ máa lé ká máa já yán ká máa jẹ kúté ká máa lé láńkọ̀kọ̀ ká ká máa jẹ pé kí alọ́lọ́ da fún ẹ fi káwọn lè tá láìláà ìlọ́gbọ́n kéèyàn máa jẹ dó mo máa sọ pé ọlọ́run dá gbogbo ẹ̀ náà kẹ́lẹ́ máa jẹ àti kòló àti dín àwọn China ara dáǹsọ náà ẹlòmíín náà pé yíò wà ń ọ̀dọ̀ wọn ló ń fẹ́ lọ ọ̀rọ̀ àtọ́jà àwọn yíò wà ń tún ń jẹ aláǹgbà tí wọ́n pẹ́ ọ̀rọ̀ ọmọ bá ẹgbẹ́ ẹ̀hẹ́n torí pé wọ́n ti tó bá ti dé Rome you have to behave as the Romans wọ́n máa lọ jẹ aláǹgbá wọ́n bá délé kọ́ máa lé aláǹgbá kádùúgbò wọ́n jẹ́ abá pátá lé ní wọn náà tó ń wá aláǹgbá ká wọ́n ti sọ pé àwọn àwọn ológun òfò àwọn jálàbí àwọn aláwo níbi òní mo tún sẹ̀sẹ̀ máa information wọ́n lẹ́ni tó bá lọ bá wọn àkọ́kọ́ new customer so ntí wọ́n fi ṣe máṣẹ́. agbóhùntì wà ńlẹ̀ agbóhùntì wà ńlẹ̀ wọ́n wá ń dá kọ́kọ́ra ingírídẹ́ǹtì rẹ̀ kò náà ní láǹkọ̀kọ́ <laughs> ó mú láǹkọ̀kọ́ má gbò tòótórí ẹ lọ sọ ara yín tó àìkọ́ lọ bá bàbá alájò kan ìyá alájò kan ọmọ aláǹgbà pé ni fi di ọpọlọ rẹ rẹ pé báwo tún padà so ọlọ fi lè tẹ ọlọ fi tẹkùn rẹ tọba fi tẹlẹ ẹkùn rẹ àfa tẹ bọ so láǹkọkọ fá àwọn àni ẹ sálàǹfààní láǹkọkọ à Ọlọ́run ní ká má jẹ ni torí irú yín tẹ má jẹ kẹ ẹ lè jẹ tẹ dára ni ni jẹ torí irú yín tẹ má jẹ kọ ẹrin dùn torí de eléyìí báyìí wọ́n ń jẹ bọ́ọ̀bù yẹn anábì ọ̀ sọ pé tani ìjọba jẹ kó láti rí eléyìí ó ní wọn jẹ lù wá kò sì kọ̀ fáwọn láti jẹ torí pé kò sí tọ́tako kò tako kankan lábẹ́ òfin ṣẹ̀ríyà tó bá tako à anábì ìbáyẹn ṣe yòó ìbáyẹn sáwàdà bọ́ọ̀bù àbínú ni kò bínú wọ́n sọ pé ẹnjẹ àwọn pátì ọdílé kò sínú pé à bẹ́ẹ̀ bá pátì kọ̀ bá dáa tẹnu kọ́ aláwọn lo diplomasi rọ́ọ̀kà ọdílé tó mú bá ẹ tẹ̀sí. ọjọ́ bó ti ṣe jẹ́ mi. tẹ̀lé ìtumọ̀ sí pé àgbọ̀dọ̀ fẹ́nu bóúnjẹ jẹ. àmọ́ bí oúnjẹ lé olókùú kọ́ ọ kápẹ́ wọn ń sòkù ti wá gbé àmàlà kalẹ̀ wọ́n ti wá bọ̀ bẹ̀ títí tí ń sekú sìnkì so ọ̀rọ̀ àkọ́kọ́ ànábì ìbọnjẹ kankan jẹ tọba àwọn ẹ báwọn bíbí àgbo máa ń lo àwọn ẹ̀rí nù wípé ànábì ẹ nígbà tó tiẹ̀ ti jẹ́ pàmò lànà àbí òye àtúrí kanú àti sàdánà kékeré ìbọnjẹ kankan jẹ tọba wù jẹ yóò fẹ́ kí ni yọ jẹ tí ọba wù jẹ yọ pàṣẹ kò ní gbóúnjẹ lólo yọ kó oúnjẹ òkú ẹtì gbóúnjẹ jẹ àbẹ gbóúnjẹ jẹ ẹtì gbóúnjẹ <laughs> àwọn bàbá fọwọ́ mọ ẹtì pàlọ́ bí ẹsẹ̀ kí ni kì í bo oúnjẹ jẹ ṣébi nítorí lọ àdìsí fún mi torí délé ẹ sọ pé ẹ dídé dáre oúnjẹ kí lè fẹ́ máa jẹ òkú ká ló ń jẹ òkú so ẹ lé wọn fún bẹ ẹ tókò oúnjẹ yọ wá wéèsì ni tókò wá ṣe kinní ni àbẹ́ rí nǹkan mọ́ táníkẹ́ lọ náwó dànù báyìí ṣé ìjábọ̀ ti ṣe jẹ́ mẹ́ o torí ẹ̀ anábìwá sallallahu alaihi wasallam ó ti mọ kéde ẹ̀rọ ọlọ́ọ̀ ìlóúnjẹ ẹnì kẹ́nu súnà dání wọn ni kẹ́nu sì à ń jẹ búrẹ́dì ètò wọn ápù tí wọn fẹ́ sọ sẹ́nu bá bọ́ọ̀lẹ̀ kí lẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀ dáhùn ẹ mọ̀ ẹ gbanu ẹ jẹ abẹ́ sọnù aha súnà kọ́mọ́jọ pé ṣètò àmì náà jẹ́ máa yín lọ́wọ́ àmọ́tẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ sìn wọ ẹnjìníà ni ọ ẹnjìníà rí i ẹnìkan nu yín ka chemistry ẹnìkan ka physics ẹnìkan ka bàbá physics bàbá chemistry bàbá kínní bírèdì ajábọ́ lọ́wọ́ rẹ láàrin àwọn ọ̀rẹ́ rẹ wà mọ̀ ọ́ngbọ̀nù pé oh, yà so local wà á sọ pé yà so international sọ́bọ́tẹ́ èmi localize mi ẹ̀sìn lèmi tẹ̀lé mi ọ̀tẹ̀lẹ́sì ìwọ international bàbá bọ̀ ṣé ń bọ́ àṣetánì sọtorí ẹ ẹsìn wa ẹni túbọ̀ sí pa alájú tá à ń ń tẹ̀lé ẹsìn wa náà ni ó ṣàpèjúwe pa àgọ̀ nígbà tá a bá ti takò báwo ní kankan tó wọ́n tó ẹsìn wa tẹ́lẹ̀ gbogbo òyìnbó special àṣàkìní gbogbo ilé oúnjẹ wọn fi wá ẹsìn wa kúmọ́ à ń fẹ́ ká yẹwò fi da kọ́run wa kọ́ má bàjẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ má bá yẹ wa jẹ́ ọlọ́run ẹlẹ́dàá kọ́ má bọ̀rùn wa jẹ́ ọlọ́run kó túnbọ̀ sí rọrùn láti máa tẹ̀lé lánàá Ànábì Muhammad صلى الله عليه وآله وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tó agbọ́lárọ̀ yìí agbọ́ni agbọ́ni kò pẹ́ kó jìnnà yìí kí ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa so tó ń jẹ́ Tawfiq àbúrò Abdulrahman wọn lọ nínú ìjàmbá ọkọ̀ ọlọ́wọ́n bẹ wa à ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn tó ga jù kọ́ bá wa foríjì ọlọ́run bá kó àwọn àṣìṣe rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ fún ọlọ́run dákun má fi ikú yìí má fi da àwọn òbí rẹ̀ láàmú ọlọ́run ọba bá wa fi àlùjọ́nà onídẹ̀ra bá wa fi ṣèkẹ́ rẹ̀ gbogbo nǹkan tí kò bá gbèsè láyé tọ́lọ́n bá ní kẹ́mìrì ogun tẹ́wọ́ pé ikú tó mú lọ kò jẹ́ kí ó lè ṣe ọlọ́run kó fún àwọn orí ńláńláńláńláńlá kó fi dípò rẹ̀ fún ní ibi tó wà kọlọ́wọ́n bá kó sese lọ́mọ àlùjẹ́nà kọlọ́wọ́n bẹ lẹ́yìn àwọn kọjá kí àwa náà gbogbo gbàtà bá ń bẹ ká máa bẹ lórí islam gbogbo gbàtà bá kú kọlọ́wọ́n bá kó pa lórí al-iman ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ ń bẹ̀ fún oníkálukú wa àwa láàmà tanra wa jẹ láàmà wúra wa kíkéjọ wọn bí wa àárọ̀ wa gan-an kò tí ọjọ́ ò tí ì lọ ńbẹ̀ à ń bọ̀ síbọ̀ pọ́sàn ọ̀pà à ń bọ̀ síbọ̀ ọjọ́ alẹ́ wa ẹ rí i pé ó ti parí school ó ti parí skul alhamdulilah tó wá kú báwo ni ó ti ṣe skul yẹn akọ́lẹ̀ ti síwájú gbogbo wa náà ká máa mọ̀ pé àwa ń gbìyànjú ni akọ́lẹ̀ tọ́lọ́ ẹlẹ́dàá wa ó ti síwájú torí ẹ̀ ìyẹn fi iṣẹ́ téèyàn fi téèyàn fi rálì jẹ́ náà wọ̀ ìyẹn fi dọ̀là ọlọ́run ọba lọ́ba tó mọlẹ̀ tí ó mọ̀ọ́là ọlọ́run nìkan lọ́mọ ta ni ó dọ̀là nù wa ẹlòmíì ó lè jẹ pé ọwọ́ alẹ́ tí ó rí ma láyé rẹ̀ ni alẹ́ ẹjọ́ mi ò tún ní bá a mọ́ kọ́lọ́n ẹlẹ́dàá kọ́ dàkú kó forí jì kọ́lọ́n ọba kọ́ bá kẹ́ kọ́lọ́n kọ́ bá gẹ́ kọ́lọ́n kọ́ bá ṣe lọ́mọ àlùjẹ́nà àwa náà kọ́lọ́n ọba kó fún wa dáadáa ṣe kó lè wa dènà sáwọn àìdá wa àwọn pálapàla tá à ń ṣe kọ́lọ́n kọ́ gbà kú lọ wa kó kí ọjọ́ pọ́jọ́ tá a fi ayé lẹ̀ kó jẹ́ ọjọ́ tí ó dáa fún wa táàrí dáadáa tó pọ̀ táàrí gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.